الشيء الصلاة الكريمة نبوة محمد صلى الله عليه وسلم إلا ذا صلاتنا مبام على إلى النبي أتاوى صحابة أطلبوا أما توبة لنا مشلا محمد صلى الله عليه وسلم في ضيوف ما في رجل القيامة ọjọ́ ti lọ a sì fi lo àkókò tó pẹ́ ní ìjókòó yìí mo kí gbogbo àwọn àlùfáà àwọn ilé ìkàlẹ̀ láti ọwọ́ tó ní bí àwọn àlùfáà àwọn tí wọ́n bẹ ní apá àlàáfíà ní àdáyọrí mo kí àwọn àlùfáà wa lánlá méjì kan ní gbogbo yìí àwọn àlùfáà ìṣáà Habibullah ta'ala wa ha tó ṣe pé ọwọ́ tí lo ìjà àbáàbọ̀ àwa sì ń bẹ́ẹ̀ lé kí ó jọ náà kódà tí wọ́n ti ń jẹ́ àlùfáà ní markazu ta'alim al-arabi ní mábà ní ní ọ̀dọ̀ àwọn àlùfáà ló mọ́ta bá wa kí àwọn náà rahimahullah rahmatan wa àtàlọ́ fún ilẹ̀ ṣe tó lè jọmọ́ àgbábí àká rahimahullah rahmatan wa fi à mo kí wọn púpọ̀ ọlọ́mọṣà bá wa sàlẹ̀ dáadáa fún wọn mo tún wá tàwọn sáàlù wa àwọn náà wà àwọn mọ́sàbáwà tó wọ́n yẹ̀ sọ̀rọ̀ rẹ̀ kí ìhàrí àwọn àpàdílàbù ṣe ó tàbí ọláyíwọlá ọláyíwọlú ogun ẹwà tí ó lápapọ̀ tó ti ẹ̀sẹ̀ pé àwọn tí wọ́n jámọ́ ti fún ọmọ wọn dáadáa tí àjọlọ̀gbà ní dáàrù fara ahsanallahu ilaykum wa shakarallahu sa'yakum ọlọ́pùsàkàlùkù aláìlẹ́sàn ọlọ́rẹ̀ ọ̀rọ̀ mi lè má ju ọ̀rọ̀ ogún ìṣẹ́jú lọ nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní àwọn ètò kan ti lò kọjá ìfìlú ìjòkó báyìí sí rèé ìjókòó wà ní ìmọ̀tò nìkan àìláfúlù fi ìpìlẹ̀ bírú ìjòkó yìí ni pé ká jẹun ká mú kódà ká tún jágbó ayá ẹwà ní yẹ́ ṣe jẹ́ jápáyà àdúnnú pé lágbájá àti lágbájá ń ṣe ayẹyẹ ìgbéyàwó hardware apple ìpínlẹ̀ ni ẹ àmọ́ kí ló bí à ń ṣe wá àti gbogbo bàbá ìwá kò ju pé àwa mùsùlùmí lè ní aláì a jìnà dẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ jìnà sí wa nípa ìsìn wa ó wá ń fa àwọn tí kò yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí àwa ń ba bẹ́ẹ̀ àmọ́ máa ń sọ̀rọ̀ kan láìpẹ́ yorùbá ẹjẹ́ tó sọ́jọ́ bóyí ní táàfífù káàtà sí ká máa bára wa sọ̀rọ̀ náà irú ìjòkó yìí kan ti wáyé rí mo wẹ́ nìkan lọ mo fi bá ìjòkó yìí irú bá ti ń sun ọkọ àti ìyàwó papọ̀ lénìí àmì tí a ń ṣayẹyẹ rẹ̀ lọ́jọ́ tèmi àwọn náà wá dá ìjòkó wá ilẹ̀ wọ́n wá láwọn tẹ́tẹ̀ fẹ́ sun ọkọ àti ìyàwó àmọ́jọ́ náà tán fẹ́ sun ọkọ àti ìyàwó àkọ́bí àti ìyàwó bí first born wọn first bí first eh, daughter lápẹ̀ẹ́ ló dàgbọ́ ọmọ obìnrin ọkùnrin náà ni ọmọ wọn tó jákọ̀ bí ọkùnrin wọ́n wá ń ṣèkó mọ fóun náà tó ń jọ tí àkọ́bí bímọ tí ń ṣèkó mọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn wá ń ṣe ìgbéyàwó kẹrí bébì tí náà dé bàbá ọlọ́mọ tí ń ṣèkó mọ ìyá tí ẹ̀ àti bàbá rẹ̀ àwọn ń ṣe wà nìkáì wọ́n ẹ̀kọ́ sọnù lára wa ni wal hikmatu dalatul mu'min anábì tí tó ń pè lẹ́kọ̀ọ́ ìmọ̀ ó tún sọnù àwa mùsùlùmí máa ń wá káàkiri tá ti rí àmú nǹkan wa àkọ́kọ́ ní ọ̀rọ̀ mi ni pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin la fẹ́ rọ̀jù ẹ̀yin àgbàlagbà wa tẹ wà níkàlẹ̀ yìí inú mi ti ẹ̀sùn pé ọ̀gọ̀rọ̀ àwọn táwà ń tòkó yìí àwọn ìyá wa àtàwọn bàbá wa ló pọ̀ mẹ́ àwọn onírògbọ̀n bíi tèmi àti oníṣòkòtò sófé sófé lọ́dẹ ń bú wa ó dàbí bá wa kọ́ la pọ̀ lóko àwọn tí wọ́n pọ̀ jù àwọn bàbá wa tí wọ́n bí wa ọlọ́mọdé àjẹkẹ́ jẹun wa pẹ́ àmòdùnú la jẹ́ fún yí ọlọ́run níjà fọ́ táàbá fọ́ omi ìdùnnú lẹ́mọ̀ fọ́nú wa ọlọ́run ọbọ̀ oníjẹ́ fún mi ìbànújẹ́ kẹ́rí ẹ̀yìn ya wa ìwà kí àwọn ọmọ máa fúnra wọn ní àṣàkáṣà ni ó tako làákàyè ó tako ẹ̀sìn ó tako ọ̀làjú àánú ọlọ́run èèyàn kí ń rí mẹ́ ọlọ́mọdé ká rí rẹ̀ ni ara la tí ń gbéyàwó lè ní ọmọ obìnrin ó sì wá bá bàbá rẹ̀ pé mo fẹ́ lọ́kọ ọkùnrin ó wá bá bàbá àbíyà mo fẹ́ fẹ́yàwó èsì

ọláyà ẹ̀dá kí medical doctor kan bẹ́yà yìí kẹba ń bèèrè lọ́wọ́ wọn pé ọpọ̀lọpọ̀ medical doctor ni ó tẹ̀ ẹ̀ medical doctor ní ẹni tẹ́ bí bá pa ogun ó lẹ́mọ́ ń sọ̀jẹ́sì fún wọn jẹ́ pé kò lóògùn ó sọ sí ogun wọn náà kìí sí sọ́rọ̀ àṣẹ àbúkà tẹ́mọ̀ kí ìtumọ̀ ẹ̀ ní níjọ́ tí obìnrin bá ti dépò epo ti ń fìlì pé mo ti nílì ọkọ tí ọkùnrin bá ti ń dépò epo ti ń fìlì pé mo ti nílì ìyàwó wà sí òran wọn o tẹ́ ẹ̀ bá fún jẹ lọ́nà àláàlì yóò jẹ lọ́nà àárọ̀ ẹ sì rojọ́ lórí ẹ̀yin òbí tẹ́ bá nílò àwọn ọ̀rẹ́ ẹ dákun torí ọlọ́run ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa níjọ́ ọmọdé ọmọ ìsìn ní ojú ọmọ 20 ojú ọmọ 21 tó bá gbé tó bá lọ́wọ́ ìyàwó lóòkan kíláàsì wúrò wà tó ti parí secondary school kí ló wà ní yunifásitì hundred level two hundred level wà láì kò sí sọ́ọ̀bù ara wọn ẹni tó fẹ́ sẹ̀yìn lọ mú wájú ẹni ẹjẹ́ àṣẹ tó bá yẹ ká ṣe lórí wọn yóò máa kẹ́kọ̀ọ́ lọ lẹ́gbẹ̀ẹ́ kan yóò sì lọ́kọ yóò sì láyà yóò máa kàwé lọ lẹ́gbẹ̀ẹ́ kan yóò máa níyàwó yóò sì máa lọ́kọ èmi mọ ẹni tó ṣe pé ẹni tí mo ń sọ yìí lọrin ló wà báyìí ẹni tí mo ń sọ yìí àṣẹ tí mo yunifásitì ló ti ń sọ́ọ̀dì lọ́wọ́ báyìí bá ìyá rẹ̀ gangan ló sì lọ rèé rẹ́ǹtì lé fún un ó fẹ́ yàwó fún bá ti ṣe ayẹyẹ yìí wọ́n ṣe ìgbéyàwó tó lárinrin wọ́n sì ìgbéyàwó fún bẹ́ẹ̀ náà ìyàwó náà wá gbọ́n ló ti rásmíṣàn ìyàwó lọ sùn lọ́wọ́ ọkọ lọ sùn lọ́wọ́ wọ́n sì ń gbégbé sí ayé lọ́kọ láya bí ìdìnnìlá lọ́dún tá a wà yìí làwọn tí mo sọ yóò graduate lọ́dún tá a sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ oníwó graduate kò yunifásitì kí náà mọ̀ sára wá sí èmi sì mọ obìnrin tó ṣe pé fáìn ó ti parí first degree kó tó di kó márì nígbà tí ó máa ilé ọkọ ló wà ló ti gba masters ilé ọkọ ló wà ló ti gba phd níjọ́ tí ó celebrate kó gba phd níjọ́ náà ló tún gba another first degree níbi ọ̀rọ̀ islamic studies lábẹ́ ọkọ rí bá àwọn ní yóò wo ìwà ìwà gbèrè ìwà pálapàla tí wá pọ̀ wa àwọn wa wá jọ níbi kódà bàbá ní o mọ̀ kọ́ ọmọ ohun ẹni tí wọ́n wá yìí ní wọ́n fi ọmọ mọ́lẹ̀ ni o ní òtún wá mọ́ ìyọ̀ndá lé fún wọn orí ọ̀sílájẹ́gbẹ̀rẹ̀ ọmọ ọlọ́mọ́sálásí Abdullahi ọ̀rẹ́ rẹ̀ ti wa ni ẹ̀dàkùn ẹjá ilé àṣà yí padà èyí ò jára kọ̀ọ̀kọ́ àtẹ́lẹ̀ kejì tó ń pa tó tún ti wọlẹ̀ sílẹ̀ Yorùbá báyìí àdánwò sí ni táwọn bàbá wa sì gbọdọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ nínú mi ṣe rò pé mo bẹ́yìn bàbá wa pàdé ìjòkó ilé yìí ó ní bí a tún ti ráwọn bàbá àtìyá aláwà lọlé wọn báyìí á ti lọ kán ní o pé abẹ́wà ṣe ákùdù nìkan pé àwọn ènìyàn ìbẹ̀wà ní àwọn òbí ìṣàkùdù fún yóò àti ìgbà pé ẹ̀fẹ́ra yà ní ìgbà wọn ni káwà padà wá ní ìrọ̀ ẹsọ fún èmi náà báyọ̀ àwọn ẹsọ fún ọ̀rẹ́ yìí kó lọ fún olóyún tó bá ti fún olóyún ká tó wá ṣe ákùdù sáàrànlá oyún kọ́lá àkọ́kọ́ mọ́ rí tẹ̀rí ọlọ́run sì pé فانكحوهن بإذن أهلهن ṣẹ̀rí ọwọ́ ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ níyàwó kan kẹwa ló ti tìyàwó yí kódà ọwọ́ yí lásán ò gbọ́dọ̀ kan owó rẹ̀ débi dẹ́wà mọ́ dàyàdáyà débi dẹ́wà mọ́ fúra yí lóyún àfìgbàtẹ́ bá tó ṣe tán pẹ̀lú ápùlù nìkan láì bá tí ìṣe obìnrin ò tí ìjẹ́lẹ́gbẹ̀ èèyàn àyè máa fọwọ́ kan àyè kódà mọ́ àdébí ah, tẹ́mọ̀ àkàgé kódà wọn mẹ́sẹ̀jì ìfẹ́ ìwọ̀nba lẹ́mọ̀ sẹ́ndì ẹ̀ síra yí wọn nítorí pé ọ̀ tí ìgbàyọ̀ǹda ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ gbogbo téèyàn bá ṣe pẹ̀lú obìnrin láì tí ì ṣe akọ̀dọ̀ nìta ká bẹ̀sọ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wà láì jìnnà láti olúwa yóò sì fúnlẹ̀ lọ́dọ̀ ẹ̀jọ̀ gbé ìlànà ìyá ọlọ́dà kò mọ́ṣá sàánú wa ọ̀ ẹ̀yìn yá wẹ̀ bàbá wa àti ìsinmi sí rèé ẹ̀wá rí ọ̀rọ̀ akọ̀dọ̀

àti fi hànra wa lè mọ̀ ọlọ́wọ́bá wa subhanahu wa ta'ala tó wá ní káà nẹ́bí òkè fún wa pé la nikaha illa bí wà níyìn ìwọ̀sọ̀lá wọ̀ṣáìdẹ̀ àdìl ó ní kò tí kí jẹ́ nìká ìtàbẹ́rí mẹ́rin àwọn tá ní ìdìrí àkọ́kọ́ náà tó ní pé ọbí àtọ́kùn ìtọ́bẹ̀ẹ́sẹ̀ra wọn wọ́n gbogbo wọn ohun ẹ àwọn àṣàkáṣà kan tó fi lọ́lẹ̀ Yorùbá àwọn àṣàkáṣà tààrí àwúsàrá ẹgbọ́n ìyàwó tààrà yóò ṣe kí nìkan àmọ́ bí tí ó sọ ọ̀lẹ̀ sí ẹwọ̀n túnmọ̀ rẹ̀ wọ́n kà kí obìnrin wálẹ̀ báyìí bàbá rẹ̀ yóò túnmọ̀ rẹ̀ wọ́n mú lọ ní ọkọ lò ibi tó wá fọ́ nìdí ńlẹ̀ Yorùbá ni pé ọkùnrin tó ń mú yàwó bọ̀ wá bá gbóhùn mọ̀ fóun náà ni wá mú yàwó tààrà ń gbà ní wọ́n kà gbé nínà ní pé ìyàwó dé ó ń fẹ́ yàwó náà lo Islam ò fẹ́ wẹ̀ irú àwọn ìgbéyàwó ẹni tó bá jọ wúra wọn náà láàjọ fi wọ́n fọ́ra wọn tọ́lá àdìgbọ́jọ wúra wọn yóò wá wá sọ́dọ̀ bàbá kálẹ́mì ni mo rí ọmọ kan rí ọ̀rùdíyà ó wá rùn ní fẹ́ ọ̀rùdíyà ń jùlọ pé á sáàdì ọ̀rùdíyà orúkọ tèmi ní Abdulhakeem mo rí ọ̀rùdíyà yìí ó sì wù mí kí n fẹ́ bàbá ọmọ yìí yóò wò ó tó wáyé pé ẹ̀sìn ó wọ̀ sí lára mi tí mo lẹ́sìn kó wo ìwà mi jẹ́wọ́ ọmọlúwàbí bá a bá ti wo ẹ̀sìn dá wo ìwà láàrọ̀ obìnrin láàrọ̀ ọkùnrin tó bẹ́ fẹ́ ọmọ wa anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá àtàkùn mẹ́tàgbọ́wò nà dínà wà kúrọ́kọ́hù fàzàwìdú ó ní gbọ́tẹ̀ bá ti rẹ̀ ní ṣẹ́rí statement kan bẹ́ẹ̀ yẹn ní official statement ó náà pè ní sígọ́tún àpẹ̀ statement yẹn gangan ni ó so ìdì ìtànpẹ̀ ní ìdì kèése ẹgbà kọ́wọ́ yóò kèése sú o kèése minerals fẹ́ tí àbí mọ́ọ̀tì ń kọ́ o tẹ́lí ìtànpẹ̀ ní ìdì gangan apò síngà kan ni gbólóhùn kan ni àmọ́ gbólóhùn yìí ọ̀fíṣíálì ẹnu bàbá ọmọ obìnrin láti fẹ́ kó jáde kí sì ní gbólóhùn ọ̀rọ̀ náà èmi dé ọmọ yìí gẹ́gẹ́ kí bàbá ọmọbìnrin wá wù báyìí kódẹ̀ nítọ́ èmi sani mẹ̀múdù tí mo jẹ́ bàbá hapsọ̀ mo yọ̀ǹda hapsọ̀ ọmọ mi fún rẹ̀ Abdullah kó sì máa jẹ́ ìyàwó rẹ̀ jẹ́mọ́ síga official statement láwọ́ rẹ̀ tọ́bá ní kí náà pẹ̀lú àkóso nìkan statement yìí gangan tó sì gbọdọ̀ jáde lẹ́nu bàbá tó ní ọmọ obìnrin ibi tí ìgbéyàwó parí sí Islam rẹ̀ o tẹ́rí gbogbo tó kù yóò máa tẹ̀lé lẹ́yìn tí a tó wá ní gẹ́lẹ̀ ìwéjì wá àrí àwọn alfáà wá mọ́ ń ṣeré gbangba ní bàbá wá ní rúdò gbáyì ẹlẹ́ ìwéjì là wọ́n wá mọ́ ní tẹ́jẹ́ ìdí ọ̀dà gbogbo àmì ẹ̀jẹ̀ jẹ́ ìdí ohun ohun ohun kẹrí kéèké tẹ́ǹtì làwá jẹ́ ìdí kéèké ìdí rẹ̀ ti tàwá jẹun làwá jẹ́ ìdí jẹ́ mọ́ta jẹ́ ìdí ìtẹ́lẹ̀ ìméjì bẹ́ jẹ́ ìdí ni pé àyébà mọ́ ń jẹ mọ́ ń jẹjọ́ ìmọ̀ ń dàròyé bàbá ìyàwó lè dì láìpẹ́ tí mo fún ọlọ́mọ mi tẹ́wọ̀ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́rìí ni ó wà mọ́ jẹ́ lẹ́rìí pé àá mo wà ń bẹ̀ tí mo fẹ́ sí ara mi gbọ́ báyìí tí bàbá haúsọ́ tí jàlábì tán ní tí ń sọ pé òun yóò ìgbà haúsọ́ fún Abdullahi kó máa bí ṣe ìyàwó ìjẹ́lẹ̀rí méjì fẹ́ jẹ́ ìdínà official statement tí ni nítorí wọ́n jẹ́rìí pé nìyẹn kéde tẹ́ǹtì àti tí àwọn àti àwọn àtàwọn akọ́náwá wo ìjọba jẹ́rìí bèrè jẹmọ́ ìgbéyàwó tó lọ báyà bí o mọ́ tó lọ nǹkan tó tún wá kù tó jẹ́ nǹkan tó kí o ní sọ̀bá èyí ò náà bàbá máa ń pè ní owó orí àbí owó orí ọdún ẹni tá a ti fẹ́ ọ̀dọ̀ ọkọ ni àmọ́ òun àti ìyàwó rẹ̀ ni yóò jọ sọ ìyàwó tí o yóò sì sọ tó bá wù látẹ̀ ní pẹ́tọ̀ ẹ̀rẹ̀ tí ó kọ ọkọ ìyàwó tèmi ọ̀rọ̀ kọ́ńtì ìyàwó àfọwọ́gbọ́n fọ́n ti bá sí ìmọ̀ wọn tó ṣẹlẹ̀ pé olórẹ́fẹ́ ní àmì sí ara mo kàn ní ìdìbò lọ kọ́ tí ní sórí ibi odò ọmọ fẹ́ gbà ní sọ̀rọ̀ kẹta àti ẹbí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa di pé ní olùyàwó máa béèrè tàbá ti lọ́tọ̀ tó ọba ti wá sọ bẹ́ẹ̀ yóò sọ obìnrin yóò sọ tó bá wù lẹ́mí ẹ̀rù tí ń bà wọn ọkùnrin ni pé wọ́n làbá ń wí ìsìláàmù ọ̀nà wálé mọ̀ ṣẹ́rí bí ìsìláàmù ṣe ní kóbìnrin ó sọ tó wù lẹ́mí islam wá tún tún ọkùnrin náà lẹ́ pé ìwọ náà lè náà ń bábára yorùbá ká tó bá ní three story building fẹ́ sọ mú pé ibi alájà kan mo lè kọ́ bó ọkọ̀ tó ń fẹ́ eh, island oh tó bá ní sienna 2012 fẹ́ sọ pé sienna èyí ó nà ní bí ìgbàtà ná ọjà ní bó bá ní 100,000 naira tó ń fẹ́ gbà ní sàdá sí yọ́sùmá 10,000 mo ní o àkógbá o 50,000 ní jálẹ̀ tó ní tó gba 25,000 ẹ̀ọ́kẹ́ ẹlọ́sọ 22,000 naira jálẹ̀ gbà àti bí ìgbàtà nájà ní tẹ́wọ́ láti bí ìgbàtà nájà ní ṣẹ̀rí àti wá tún ṣèrọ̀rùn kan fún wa ìgbé tọ́rọ bá dọ́rọ̀ sàdáàkì ìjọ́bìnrin bá béèrè bá àbá sí ìlágbára ẹ̀ a tún lè sún síwájú tó dá mo ti gbọ́ tó bá di December ọdún yìí insha Allah èyí sanwó sàdáàbí àmọ́ kò dìlé kan lẹ́tọ̀ọ́ síra wọn torí official statement táwọn wá látọ̀dọ̀ bàbá àti gbọ́ àti rí fàǹkì òhun náà ní ìdílé àhàlẹ̀ owó sàdáàkì ní ìbọ́kọ̀ wá fi tètè rí kó jọ àwọn àbá àkójọ àti ọgbẹ́ ẹbá bẹ́ dáwó sàdáàkì bàbá ilé ti bọ́kọ̀ dáńgbẹ̀ ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n mọ̀ bá lo ìyàwó ẹ̀ ọba ilé bá dámẹ́ fún a lè bá yẹ̀ dá fọ́wọ́ tàdá àti òtù tó bẹ́ẹ̀ kó lọ́nà ìyàwó wa anẹ́gbà Muhammad nígbà tí ó fẹ́ umu Habiba láti Habasha An-Najashi tó jọba Habasha ló bá nẹ́bì sanwó tàdá àti gbogbo ẹ̀ lónìí anábì nìkan ló ní ìyàwó rẹ̀ ẹmẹ́jà máa rárá wa lè mà ìsìláàmù sóòfún gbogbo nǹkan sóòfù ẹ̀dá pẹ̀sẹ̀ gbogbo tàkálẹ̀ yìí ní tẹ́ńpè ní obìnrin jẹ lẹ́tọ̀ọ́ òun gẹ́gẹ́ nínú ìṣẹ̀lẹ̀ àtọ́lọ́ ìta àgbọ̀dọ̀ mọ́ ríre kóbìrí tó lè jẹ́ lẹ́tọ̀ wa onígbogbo ta kalẹ̀ àmọ́tẹ́ wá rí àwọn iṣu ta wá kó lẹ̀ ní kwàtí rẹ̀ kí àrámù wá ní aláìsẹ̀lé òwá sí léwọ̀ àṣà wa nù kò sí láì sí ká mú introduce àṣà wa àmọ́tẹ́ aríbi tí wàhálà wà ní pé ẹmọ́jì àmọ́ ara wa lè mọ̀ pẹ̀lú àwọn ṣùgbọ́n ẹ̀rí tẹ bá lọ fẹ́yàwó lọ́dọ̀ àwọn ẹlòmíì tán

ẹgbẹ́jì àmọ́ dájú ara wa kábọ̀ dájú ní wọ́n ẹjẹ́ àfìfẹ́ àtìjọ̀nà àtàyọ̀ ṣe ń tọ́kọ bá lẹ́ mú wá ẹnikọ́nà lè mú wá àtàlá gbígbé wọlé ẹgbẹ́jì àjò pan tó jẹ́ ẹ̀sìn tẹ́lítà bá wá ṣe lé ìtàn ìgbéyàwó ápùtù nìka àti pé èyí tó wá kù ní ìta a máa ń àbára àwọn láwàrí ẹni ẹ pariwo igi ẹni igi ẹ pariwo igi ẹ pariwo ìyàwó ah, a ò ṣe níbò kẹlẹ̀ ká máa gbé ìyàwó wà lọ ẹ pariwo igi àwọn èèyàn fún ọ̀pariwo igi àwọn ilé ọkọ̀ ọ̀pá àwọn ilé ọ̀pariwo igi àdídá gbéyàwó ìyàwó a ò ṣe ní bòńkẹ́lẹ̀ ká máa gbéyàwó wa lọ jọmọ́ àìmọ́ ṣègbéyàwó ní bòńkẹ́lẹ̀ tẹ́ bá ti ṣákùrù nìkan àtàtọrọ ọmọ lọ́dọ̀ àwọn tó ní wọ́n ní àtẹ́kì rẹ̀ káyẹ̀gbọ́ ẹ̀ kájẹ́ káyẹ̀ ó gbọ́ pé á lágbájá àti lágbájá wọ́n ti kíní irú ẹ̀ lèyí tàbí ṣe léde wọ́n ti sọ àwọn méjèèjì tẹ́lí sọ́tò tó yẹ lẹ́tọ̀ ara wọn ni wọ́n sá àlùfáàfẹ́ rẹ̀ wọ́n ti lọ gbọ́ official statement lọ́dọ̀ àwọn bàbá ìyàwó wọ́n ti jẹ́lẹ́gbọ́ ara wọn ti fẹ́ ti fẹ́ irú ìdá àtẹ́lẹ́ ni ó ń ṣe ẹni ìyọ́ na mẹ́wàá Muhammad náà sọ mọ́kànlá sọ̀hábà ó ní aulim wà lọ omi ṣáà ọ̀sẹ̀gbéyàwó ayé lóòtọ́ àmọ́tí ẹ̀kéde ẹkúdà kálọ̀ nípa gbogbo òkú bí àbágbò lọ fákàjẹ́ ìdínú orúdògbó bá ìjòkó ayẹyẹ ni ló fi jẹ́ sí ìpìlẹ̀ ń bẹ̀ ní pé kán dáná ṣẹwárí lè yìí ṣẹ̀rí àwá fi pé bàbá ti lágbára mọ́ ẹwọ orí bá wọn kọ ìyàwó ti léwu yìí tẹ́lí pé gbogbo ẹ̀ ní ṣe ní tẹ́ǹtì gbogbo ẹ̀ láwá ẹgbẹ́ òsì ti lárí bẹ́ẹ̀ alihamudulilayi ọkọ ìyàwó kó sápádá ààrẹ ẹ̀rí ní ní jù báyìí náà ní ilẹ̀ pé láwọn gbàgbọ́ bí ẹ bá ju agbára ó ní one thousand five hundred láwọn gbàgbọ́ àwọn ń lọ àwọn òde àwọn alihamudulilayi àti jù wá mẹ́. alákùnrin hàn àmọ́ ń ṣerú àwọn ayẹyẹ báyìí àmọ́ ń pariwo ẹ̀ àmọ́ ò bá bára bá ti mọ́ ní òun àwọn àlùfáà kan ti ju ti ẹ̀rẹ́ mẹ́rin sàlámù aláìkùm àyà àtọ́lọ́lá gbágbára bá ti mọ́ láti fi mọ́ ń ṣe tẹ́rí ìbáwọn ọmọ ìyàwó ṣe yìí nígbé ìní bá bẹ́ ṣe ìgbéyàwó tábára mi ò bá kárú ilé yìí lọ́dọ́kọ́ ìsìláàmù lábọ̀ mi lọ́wọ́ tẹ́ẹ̀fẹ́ oríṣiríṣi oúnjẹ mo rí táwọn ẹni jẹ́ mi ọdún tó jẹ̀wó mo rí fried rice náà mo sì rí jọ̀lọ́ price èyí kan tí ì rí sàláàdì àwọn mo ti oríṣiríṣi oúnjẹ níjọ́ tí wọ́n bá bẹ́ ṣe tiẹ̀

káwà máa rábi sí ìdìgún wa ìgbéyàwó ni bó bá ti lágbára mọ́ ní ilé ìwà rẹ̀ ní súnà nẹ́gbà Muhammad bí Islam ti wá máa ń fẹ́ rèé ipe tá a bá ṣe rújò bó báyìí ọkọ ìyàwó tó bá ṣègbéyàwó tó rú èyí yóò wọlé tọ́yàwó ẹ̀ àṣàkàn bẹ ká kọ̀rẹ́ tẹ̀ láàrin ṣẹlí jọ kí lọ́kọ láyà bá fẹ́ra wọn tó fẹ́ gbóra wọn wá lọ lórí ọjọ́ méje lọ́dọ̀ yáa ọkọ̀ ẹ̀yin bàbá wa ẹ má bínú sáà ẹ̀yin ìyá wa ẹ má bínú wa ṣe orí wà láì kí ni yóò dáa ìsìláàmù kọ́kọ́ mú wá nọmbà wá tẹ́lẹ̀ kejì ẹ̀ ń pa sáàmáwọ̀ ọ̀dọ́ lára ah, ìyàwó dájí wà lẹ́nu ìlájọ́ ìjọ́ ìgbàgbàgbàgbà aláàbíbi lé ní ẹ̀yí tó wá sí ìjẹ̀ mọ́ mi lọ́wọ́ ayẹyẹ ẹjẹ́ ẹjẹ́ ń lò ọ̀dọ́ mi lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì wá ní pé èyí tí súnà wá mú tí èsì ìkọ́kọ́ rí ó ti ọjọ́ méje lájọ bí wà kẹ́nìkẹ́kẹ́ máa ẹjá sí ẹmẹ́ta kó súnà yẹn kó wà kájọ papọ̀ ká fara rora ká ju gbogbo ẹ̀rora wọn títí lẹ́yìn ọjọ́ keje kó wá sí yíngbà náà àwọn máa sí wọ́n tún pèmí láti èsì kejì pé nínú tí máa ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ní pé níjọ́ tí ìyàwó bá tún wọ́pọ̀ lọ ní ọkọ báyìí wọ́n tún wá ọkọ̀ ọmọbìnrin kéńkélé kan tẹ̀lé ẹ̀dá òkè ẹgbẹ́ kí yìí wá ṣe tẹ́lú tí ìyàwó kọ́kọ́ ṣe ìwẹ́ ti wálẹ̀ èdè ní àti ẹlẹ́ ẹ mọ́ jẹ́ e kẹ́rìnkẹ́ kan mọ́ sí bẹ̀rù wá ti wálẹ̀ fún táwọn àmùsọ̀rọ̀ múra wa ẹ̀ẹ́dẹ̀ ní àti ẹlẹ́ kájọ́ ṣe

ẹ̀rọ ọlọ́run ti wà sí rọrùn ọlọ́run sọ́jú tó márùn-ún tí ó lè parí ẹ̀ ohun kò ti jẹ́rí òun náà yóò mọ̀ ọ̀rọ̀ lẹ́nu àkóso ti clean kó lè ti clean ṣe wá rí tó bá délé ara wọn níjọ́ àkọ́kọ́ báyìí àtọ̀kọ̀ àtàyà ìsìláàmù ló fẹ́ ṣàlùwàlá tó ṣàlùwàlá tó gbàgbé tó bá ṣàlùwàlá ni kó jáde rákà méjì òṣìṣẹ́ ọkọ̀ òkú wájú ìyàwó ti kí ni wọ́n rẹ̀ ní tí ó pọ̀ yẹn náà fílà o kí náà fílà ní máa di tó máa di mí ṣùkọ́ ọkọ̀ ojú wájú kíyàwó dúró ní ẹ̀yìn bàbá wa pa iná fílà yìí ẹ̀yìn náà fílà náà tán wọ́n ní kọ́kọ́ ìyàwó kámi ìwà lọ wá bí glass cup kékeré ìtàjú òní jù báyìí lọ ká lọ wá milk ó lè jẹ́ òlàndíà ó lè jẹ́ onígbìtàmọ́nù náà àbí picnic tó jẹ́ òlàndíà wọ́n ní picnic tó jẹ́ ọkọ̀ tó lè àfọ́jẹ̀ nínú ọjọ́ àkọ́kọ́ òun tó jẹ́ wọ́n wà kó picnic kó dà sínú black hole nígbà dà tuntun kíyàwó ó fún ọkọ rẹ̀ ọkọ náà ó fún ìyàwó ẹni kí ọkọ wá gbé ọwọ́ léyàwó rẹ̀ lórí ẹwọ́n bí sáà ẹjọ́ lè lọ ẹ̀yìn àbá àpẹẹrẹ àti ẹjọ́ lè lọ ẹ̀yìn ìrírí ẹ̀yìn ìfihàn ẹ̀kan nínú gbogbo nínú ìrírí àwọn àgọ́ lè lórí àwọn agbọ́wọ́ ni ẹwà máa dúwà sáà lẹ́bí ìyàwó sí àdúwà wọn ni Allahumma ọkọ̀ ìyàwó ẹlọ́gbà lórí sí òmùsí Allahumma inni as'aluka min khayriha wa khayri ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi ìsìláàmù tí àkọ́kọ́ ní tí ó tún bìyìn kọ́kọ́ wọlé rẹ̀ ìsìláàmù yọ̀ gbọ́ ní lórí kọ́wàtà lọ́wọ́ ẹni pé ọwọ́ àwọn ọmọ olúwa mi ò inni a'udhu bika min khayriha inni a'udhu bika khayraha ìrí ọlọ́run oore tí ń bẹ láàrin ọmọbìnrin yìí mo tọrọ lọ́wọ́ rẹ̀ wà khayra ma jabaltaha alayhi oore tó ti parí ti lára ọmọbìnrin lọ́wọ́ rẹ̀ wà a'udhu bika min sharriha ọlọ́run mọ́ṣà sọ mi kúrò níbi aburú àgbákò wàhálà tí máa ń bẹ láàrin ọmọbìnrin wà sharri sẹ́rí gbogbo nǹkan ta mọ́ pè ní dáadáa láyé ló ní ìdàkejì ilé tí kọ́ oore ní àbórégó bí ilé ti jó oore nì ilé a máa wó pàyà bí èwó pàyà bọ́ọ̀bá kọ́ ní ìlú àdúrà bẹ́ẹ̀ kéèyàn ó rọpọ̀ bẹ̀bẹ̀ oore ní àbórégó ọkọ̀ máa ń dìbò sí àbí èdìbò sí àwọn ń ṣàdúrà pé orí ibẹ̀ mo fẹ́ yìí fẹ́ àbúrú bẹ̀ bẹ́ẹ̀ làwọn ìyàwó wa táwọn fẹ́ràn orí ń bẹ lára obìnrin èèyàn sì máa ń kàgbá kó ń gbà mí lára obìnrin ọlọ́mọdé mi àbí ó kàgbá kó àwọn àwọn aṣọ́rọ̀ lọ lọ alímọ́bá wá ṣe bẹ́ẹ̀ tán tán ṣàdúrà yìí tán táwọn sórí fíì kájọ fẹsẹ̀ wọ́n ẹsẹ̀ ẹlẹ́mì ní wà láti ìgbà náà ibi wọn bá lè bá lé àmọ́ àsìkò oorun pátágbọ́dọ̀ torí aláàfẹ́ lọ àsìkò púpọ̀. Ah, àwọn sáàdù wá fún pè mí láti ní ìfìfẹ́ lòjọ gbọ̀njẹ́jú lọ ní. Eh, àmọ́ wọ́n tún ní àwọn kíní kan náà bẹnu àṣà, gómìnà máa dé bá ó wà bomi sí ẹsẹ̀ ìyàwó eh, ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù àbílẹ̀ ọdún. Ó wà ń rọrọ̀ àní ah, ìgbogbo orí olóṣèlú àti Islam. Àwọn tí Islam mú wà ní òun àwọn nǹkan tí àkàrí. Láàrín níbi àwọn ewu white handkerchief. Ẹfà àwọn méjèèjì lẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala yóò darí wọn èyí ọwọ́ ma ń tẹ́lẹ̀ ń gbà mí mọ́nà bá dá ọkùnrin bó ti dá tó jẹ́ tó bẹ̀rẹ̀ ọlọ́run tí ó fàyè rẹ̀ ṣe jùlá ok àádìbẹ̀ inṣàlá onígbẹ́ngbà mí ìgbẹ́ àmọ́ ní tí ọ ní ó sẹlẹ̀ ní ogun tẹ́lẹ̀ náà mẹ́rin ogun yíò wá ti pé ńgbà tí ọkọ̀ máa ti ogun náà bídà tán ló wá ti ké sọ bóò náà tí wá mọ́ ń kí ní ní wáyé rẹ̀ ẹ̀ ọ́ pé àwọn ni àwọn ẹjọ́ ní bóò náà ti ń ìgbéyàwó ìsìláàmù náà sì tẹ oríire rẹ̀ ṣùgbọ́n a máa ń sáré ìsákọjá àlà nílẹ̀ Yorùbá ọmọ wa fẹ́ fẹ́ ọkọ̀ oúnjẹ ńláyà àwa fẹ́ jẹ́ kó ti léyà yóò wá mọ́kùnrin kan wá àwa ṣẹ̀ṣẹ̀ máa lọ ibẹ́ tí wọ́n tẹ̀yẹ̀ sọ láì lọ́dọ̀ àwọn sọ̀bíọ̀ láì fi pọ́n ti àwọn ọ̀sán ní akọ́tọ̀ ní pọ́n ti sọ̀bíọ̀ ọ̀tọ̀ làwọn sọ̀bíọ̀ ní ẹgbẹ̀ fún àwọn ọmọ bíi ṣeré wọ́n fẹ́ yẹ àkọsẹ̀jáyé ìyàwó wọ́n tó wá gbogbo àmì wọ́n ni wọ́n lẹ́mọ̀ bóyá ìràwọ̀ wọn bá ara wọn lọ ẹ̀dàpọ̀ ìyàwó ìbàbá wa ẹ̀lẹ́ mọ́ sílé ìyẹn mọ́ sílẹ̀ wọn. kẹ́ ẹ ní bàbá bẹ tọkọ bá bẹ lọ́kọ àbọ́mọ wa bẹ láya àbọ́mọ wa bẹ lọ́kọ. ní tá a fẹ́ ṣe ìsìláàmù náà fẹ́ wọ́n fẹ́ ká ṣe ìwádìí àmọ́ ìwádìí tó fẹ́ ẹ mọ́ lọ́lé oníyẹ̀fẹ̀ ẹ ṣe ìwádìí títí káyì ẹ bèrè ọmọ kí ló kọ ọkọ tó fẹ́ fẹ́ ń bó làdúgbò rẹ̀ àwọn òwò lọ́rẹ́ ẹ ṣe investigation

ìyẹn láti mọ̀ pé wó lọ yẹ̀ wò lókè tí orúkọ pẹ́ wọ́n ni ẹ̀yà Abímbọ́lá Sùmọ́nù ok Abímbọ́lá Sùmọ́nù tó bá lọ nígbà tí ó lọ yàbá mú ká lọ́dọ̀ ọba ọba Sùmọ́nù kò sọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ o ẹ́ àkùsọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ abíbọ́lá tó wọn kò kú ìràwọ̀ wọn ò bá ara wọn lọ ìyáfẹ́ tí ìjọba wọn tó ti gbọ́ báyìí tó ní ọmọ ìgbéjà àbùdá kiri ó náà sọ yẹn ó rẹ̀ lónìí bọ́ ṣe jẹ tó mi lọ́dún bẹ́rẹ̀ kejì ó ní ókè mà ókè mà kíkẹ́ ti ní Sulaiman Adeleke Sulaiman Adeleke gbangbangbangba alájà sẹ́rí Sulaiman Adeleke yìí òun òkun dáadáa wo ó fẹ́ ọkọ̀ sílẹ̀ mọ́nà adélékè ẹ ònàkọ́ ẹ so bó wá rí next week olùmọ̀ ti gbọ́ àlájá ẹjọ́ àlámọ́ lọ́rí lọ́jọ́ lọ́rọ̀ ẹ̀rọ àlájá mo fi sọ mi kí àwọn àbáyì wọ́n sọ mi jọ mi ẹ̀gbọ́ tẹ́lá bí bọ́lá sùmánù onáà ni sùlẹ̀mánù adélékè sùlẹ̀mánù adélékè làbí bọ́lá sùmánù àbí bọ́lá sùmánù náà ni sùlẹ̀mánù

ìlọ́nà ayé ìlọ́nà àgbà gbogbo ẹgbẹ́ gbọ́dọ̀ wọ́n lòrè ẹ̀dàkùn kí ló ń pọ́nkọ ògùn kíṣẹ́ǹtì yìí kó mọ́gùn máyọ̀ ògùn rẹ̀ wà kò sí ẹ̀dàkùn tẹ́ǹtì ilé wó báyà ló lè wò báyà ta ni wọ́n ń sọ wa lábẹ́ tẹ́ǹtì yóò mọ̀ wó máa wá tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tá a máa ń lò yẹn kán bá ti ẹ̀yìn ti jẹ́ olójú ní táàrù lọ sí àwọn nìkan wà táwọn òfúra pé aburú làwọn náà àbọ́lọ̀ onílọ́wà mẹ́ ìwọ́sọ̀ sílífà nù mórí ilé rẹ̀ tó bá wà àgbákò tó lágbára jù ní sílífà sí mẹ́lẹ̀ rẹ̀ tí ẹ pé orí gínámà tó kọmọ ìṣọ́lọ́bì kan tí ó ṣe ń yìnyìn ẹgbẹ́ ní kìí yíyù níyún níyún tí ẹ pé tó bá ilé yẹ̀ tó jáwọ́ ọbọ̀ níbọ̀ agbárí rẹ̀ sọ̀dẹ́ ọkọ̀ dálí jáwọ́ nù ìdákùn ìṣọ́ra àwọn olóòlù pé kí fáànù ó lè mọ́ jábọ́ lù ọ̀lórí tí bọ́bọ̀ ń lọ gbé yìí òkú pé ọlọ́run tó fáànù mú tó kọ́ yóò dákùn mọ́ lórí kí àìmọye orí ewu lọ láti ń lò bí ọdún tó pọ̀ lùfẹ́ ti wa orí ewu láti ń lò àmọ́ta ní sọ́wọ́ mẹ́ Allah ọlọ́run ọba àyẹ́wà ń sọ wa owó ajá ní ìjọwọ́jẹ́ wá sọ pé bàbá kan ni mọ̀ ń ìyá rẹ̀ lágbára táwọn ọmọ wa bá fẹ́ lọ́pọ̀ àmọ́ fẹ́ láya ẹjá sinmi yẹ̀ wíwò àdúrà ní kẹjẹ́ kágbájúmọ́ àwọn ọmọ wa àbíkí ní àwa ọmọ yín ọlọ́run níjà síyàn ẹta bíbúwà àwa ọmọ yín ọlọ́run níjà síyàn lóòótọ́ èmi ní méjì àmọ́ ó tún kú

àwọn díẹ̀ tàbí bára wa sọ yìí agbóyé rẹ̀ ọlọ́mọ́sà lókòrí ẹ̀kọ̀kan wa agbóyé ọlọ́mọ́sà lókòrí wa ààfẹ́ gbásìkò wa àmáwọn tí wọ́n tún sàmírìn ojẹ́gbò pẹ̀lú àìsọ́lẹ̀ àwọn ọ̀sẹ́lẹ̀ àárẹ̀ àfíkọ̀ rọ̀sọ́lẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته